ẹ ẹni tí ó bá àwọn tó bá rí road safety kan bá sọ fún ọ pé ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ ní nísìn lọ́nà Àkúrẹ́ just now. ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ nísìn ní nísìn ní nísìn so mọ́tò yẹn wọ gbóni lọ́nà Àkúrẹ́ very bad so mọ́tò yẹn wọ mọ́tò yẹn káwọn ro safety kan ètè àtẹ́ǹtì sí wa àwọn èèyàn ń dì gan àwọn èèyàn ń dì gan ẹjọ ẹjọ ẹjọ fortunately enough àwa la tẹ̀lé mọ́tò yẹn lẹ́yìn lójú ọ̀nà àkúrẹ́ tán bá ti kọjá ìyànà tó lọ sí ọ̀nà òṣogbo síwájú díẹ̀ ibẹ̀ ni mọ́tò yẹn ní jàǹbá ní mọ́tò yẹn wọlé gbogbo sí àwọn èèyàn tó wà nu mọ́tò náà jáde nǹkankan yìí mọ́tò yẹn wọnú gbó ni. lára àwọn tó jáde ń bẹ̀ lélẹ́yìí so ẹ ẹ bá sọ fún àwọn ẹ bá sọ fún àwọn road safety káwọn road safety bá yọjú sí ibà ẹ àtàwọn ọlọ́pàá now now now now now now now ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá mi repost broadcast yìí kò sẹ́ni tó mọ family ẹ̀ tó wà mẹ́ẹ̀ torí wọn làwọn náà ṣe páàkì àṣẹ dúró láti lọ àwa nìkan la àwa nìkan ni mọ́tò tó dúró àwọn tó kùtà ṣe ń dá dúró láǹfààní àti dúró ó ní làwọn èèyàn yọ jáde ńbẹ̀ yìí ìjàmbá ò ní ṣe wá kò ní ṣe bí wa kankan o very wow ó làwọn yẹn ẹsẹ̀ ń jáde níbẹ̀ yẹn. ó làwọn yẹn ẹsẹ̀ ń jáde níbẹ̀ yìí ó làwọn yẹn ẹsẹ̀ ń jáde níbẹ̀ yìí ẹ jọ ẹ bá mi ẹ bá mi rebroadcast ẹ bá mi tún ṣíà káwọn road safety káwọn road safety ó mọ̀ bọ̀. mo ti pè wọ́n already mo ti pè wọ́n already kó lè bá yá ẹni tó bá kọ́ àtẹ́ǹdì sí wa ń bẹ̀ ni mo ti pè road safety àwọn tó wà ní junction tó wà ní RCC wọ́n ti ń bọ̀ mo ti pè àwọn tó wà lọ́fíìsì wọn. ẹ rọra bàbá àìníra burú lágbọ́rọ̀ lọ́hùn àwa la tẹ̀lé so mo sọ fáwọn èèyàn mi pé kán má jẹ́ ká lọ kán jẹ́ ká dúró àwa la gangan la wà lẹ́yìn yín. àwọn road safety máa dé. ẹ má bẹ má wọrí ẹ má wọrí. ẹ má wọrí wọn máa wọn máa. ibi bàyí jì ibi bàyí jì wow ẹgbẹ́ yìí ṣèṣe gan ó ṣèṣe gan ẹgbẹ́ yẹn ṣèṣe gan accident o. kò rọrùn láti dúró fáwọn mọ́tò bẹ́ẹ̀ láàárọ̀ èrò wà nù wọn kálukú wọn ló gbèrò dání so àwọn tó ẹjọ ẹ bá mi repost road safety tán bá ti kọjá RCC díẹ̀ wọ́n máa rí mọ́tò yẹn lọ́wọ́ left báyìí kò gba one way kò gba one way àwa láwà lẹ́yìn ibẹ̀ làwọn èèyàn ti ń jáde o accident. Àmàrúsá lè bẹ̀rẹ̀ mọ́tò Adúláwọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ bẹ̀ ló fi lélẹ̀ o. Ah, ọlọ́run ṣe o. ẹ bá mi repost ẹjọ ẹ bá mi repost ẹjọ. Hello inú ẹ̀ làwọn èèyàn ti ń jáde yẹn mọ́tò ẹ fẹ́ gbẹ́ lélẹ̀ ni ẹ bá mi repost ẹ jọ. mi ò broadcast for anything but kàn lè rí assistance ni mi ò broadcast for any other thing kán lè resistance ní káwọn èèyàn lè jáde sí wọn sorry brother láàárọ̀ kùtùkùtù wọ́n rìn wọ́n rìnrìn àjò ni ẹ bá mi ṣe road safety àwọn ọlọ́pàá road safety àwọn ọlọ́pàá road safety àwọn ọlọ́pàá road safety àwọn ọlọ́pàá road safety àwọn ọlọ́pàá te bá ti kọjá RCC díẹ̀ lọ́nà Iléṣà tẹ bá ti ń bọ̀ lọ́nà Iléṣà tẹ bá ti kọjá jọ́sà RCC yànà tó lọ sọ́nà Pétu te bá ti tẹ bá ti wọ kọjá ìdí láwọn ẹni mi rò pé dírábà sì yọ o. Thank you. Ah! ọ̀rọ̀ yẹn ti ní ní ọ̀rọ̀ àwọn ọ̀gá bá gbé ní yìí kótó bá gbé ní yìí ọ̀rọ̀ yẹn ti ní ní ẹjọ́ ẹ má wò mí ràn báyìí ẹjọ́ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ibẹ̀ kó tú o sí àwa la wà lẹ́yìn wọn àwa la wà lẹ́yìn wọn àwa la park ńlá mo sọ pé káwọn tán ó já wọ gbóni tírélà kan bọ̀ wájú eh. tírélà kan wà ó wà overtake tírélà yẹn oh. ó yẹ kó balance padà sí bíbáyé because tírélà tó ń bọ̀ láti wájú tírélà yẹn slow láti gòkè ni àwa làwà lẹ́yìn wọn àwa náà sọ fẹ́ràn tó drive pé mọ́tẹ̀lé mọ́tẹ̀lé mọ́tẹ̀lé mọ́tẹ̀lé la fi páàkì báyìí so mo wá ní kán má jẹ́ ká lọ kán bá jẹ́ ká lọ àwọn èèyàn ní kò ní sẹ́ni tó má dìde fún wọn la fi páàkì kalẹ̀ n tó mu tó fi wọ gbó mi mọ̀ ó yẹ kó balance padà báyìí ìbẹ̀rù ni ó yẹ kó balance padà tírélà yìí ò tí ì súnmọ́ rárá ẹ̀rù ló bá so ẹni tíjẹ́ òde bá ló máa ń pèrè lọ́kùnrin ẹ̀ẹ́ dráìvà náà gbogbo wa ọ̀gbọ́n dráìvà nìkan àti dráìvà yọ. àti rí dráìvà yọ rárá ẹgbẹ́ ẹ̀ ló fi lélẹ̀ ẹgbẹ́ dráìvà ló fi lélẹ̀. ẹ jẹ́ máa ń pe ẹ jẹ́ máa ń pa road safety yẹn lẹ́ẹ̀kan sí i. ẹ lọ bọ àwọn alájà tí wọn pè ń bọ. wọn làwọn bọ wọn làwọn àwọn èèyàn máa respond. Aláti ni omi tó bá ẹjọ́ ń wò mí torí ọlọ́run. Aláti ni omi tó bá ẹjọ́ ń wò mí. Aláti ni omi báyìí alábẹ̀ ni mi tó bá ẹ̀jẹ̀ ń wò mí rárá alábẹ̀ ni mi. ẹ̀jẹ̀ sùúrù máa ní káàkiri mọ́ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ kò mọ́tò náà lásán fi gbé mọ́tò náà lásán fi gbé yé ẹ̀jú. ẹ rọra wọ ẹ rọra wọ ẹ rọra wọ ẹ rọra wọ ẹ rọra wọ brother hello dollar hello brother yíyá mo pe dọ́là ní ìsìn accident kan ṣẹlẹ̀ tá a bá ti kọjá àyànà pé ti yẹn lọ́nà àkúrẹ́ ẹ̀hẹ́n ó dẹ̀ sọ pé àwọn èèyàn ń bọ̀ so àwọn èèyàn ṣèṣe gan ẹjọ́ wa bá gbé wọn ẹjọ́ ẹjọ ọjọ tó rọ lọrun tẹ bá ti kọ lọ́nà àkúrẹ́ kò jìnnà rárá ẹwọn tẹ bá ń bọ̀ láti fẹ̀ tàfẹ́ yà tàfẹ́ yà máa lọ sọ́ọ́ lórí ìtàmúró ibi tá a ti máa tọ̀ nìyẹn ẹ kàn máa rìn síwájú díẹ̀ ẹ máa rí mọ́tò yẹn wọ gbó báyìí ọmọ abọ́s ni ẹjọ ẹjọ pápápá ẹjọ ẹ bá ń gbé ìgbésẹ̀ pápápá road safety mú ẹjọ. Yeah. So God bless you. I know Lord Àánú Olódùmarè ò ní Go àsìlẹ̀ o, gbogbo àwọn onírí jàǹbá lágbára Ọlọ́run. Ẹ you ever miss your program yẹn Go dọ́dọ̀ àwọn tó fẹ́ tó máa ràn wọ́n lọ́wọ́. Ìbàdàn ni mọ́tò yẹn ti load. Ìbàdàn ni mọ́tò yẹn ti gbéra. Unfortunately, Alákíá ní Ìbàdàn ni mọ́tò yẹn ti gbéra so family wa máa wà láàrin wọn ẹ jọ torí Ọlọ́run bá mi tètè take action God bless you all.